ẹ̀kọ́ mo tún kí káwọn padà lẹ́ẹ̀kan sí mo lérò pé ẹ ṣe wà nínú ẹ̀mí pẹ̀lú mi dádì wa kí a tó máa lọ lẹ́ẹ̀kan mo ní nílé ìjọsìn mi gbogbo ìgbà tí pásítọ̀ bá ti ní ìdá óyá di ẹni kejì ẹ mú bẹ̀rẹ̀ sí láti ṣe ẹni ẹlẹ̀ óyá tún mẹ́lòmíì óyá tún mẹ́lòmíì ẹlòmíì kì í fẹ́ fi gbogbo ara fẹ́ràn ẹ̀ á ní kí ọlọ́run má jẹ́ kí òun forí ru nǹkan míì lọlé kí lẹ sí rí sí ká máa dira wa mú gbàdúrà. bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ ó ní ènìyàn ń wo ojú ṣùgbọ́n wo ọkàn àwọn tó ní kan dì mú yẹn kí lẹ mọ̀ tọ́tọ́ lákótó wá kí lọ́ fọ́ pa lórí kótó wá mọ̀ọ́dìrẹ ni mú mọ̀ọ́dìrẹ ni mú yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ara kọ ogun ẹlòmíì wọn fẹ́ máa ń bọ ogun lẹ̀ mm. ọ̀pọ̀lọpọ̀ èèyàn á lóun fẹ́ ṣe sàárà owó tí ó ti fi gbàdúrà nílé tó fi parí parun á lọ kó fáwọn àwọn náà ti gbọ́n sí o àwọn mọ́là àwọn mọ́là náà ti gbọ́n o ó dùn náà ń kó owó lọ má <laughs> lọ sànù pé olúwa gbogbo nǹkan ti ṣe láàlà àwọn náà máa kó bá yá máa bómi lọ. láti ẹrù bẹ́ẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ ni mo ń sọ fún yẹn màmá àwọn náà ti ń kó lọ tán ti ń fọ́ nù. wọ́n tó lọ. bẹ́ẹ̀ ni. pálá náà ti lọ fọ owó nù. pálá náà ti ń fọwọ́. ìgbà tó yẹ pé ẹlòmíì nǹkan tó bá pe àpèjẹ báyìí alẹ́ òun so ń jẹ hmm. ẹlòmíì tẹ́lẹ̀ náà ti ẹ̀ṣánú àwọn onígbàgbọ́ torí gbogbo ibi kọ́ ló yẹ ká ti máa jẹun. bẹ́ẹ̀ ni. kẹ́ ẹ tó rẹ́ lómi alẹ́ òun kàn ṣe kinní kan kókó nǹkan tó fi dáná kò yé wa àwọn èèyàn kàn dẹ̀ jókòó wọn á bẹ̀rẹ̀ sí ní máa jẹ báwo ló ní báwo ṣé kò yẹ kí onígbàgbọ́ gan máa ní Eh, eh, ṣé ìkíyèsí ara ni àbí báwo ni mo ṣe fẹ́ sọ ṣé gbogbo oúnjẹ gan ló yẹ ká máa jẹ ṣé gbogbo bí àpèjẹ ló yẹ ká máa lọ. ó ní ọ̀pọ̀lọpọ̀ ṣe ń pẹ́ nú ogun màmá ẹ mọ̀ wípé tí sátánì bá fẹ́ mú yàn á fi yàn sílẹ̀ ọlọ́run á fi àyè gbà á dínì tó fi sọ pé ó ló fi wọ́n sílẹ̀ fún iye ríra hmm. iye àwọn tó bá ti ra yẹn kò síbi tí ẹ máa pè wọ́n sí tí wọ́n ní lọ débẹ̀ iye wọ́n ti ra iye wọ́n ti ra. ah la sì máa ń gbàdúrà pé olúwa emi ra mm. sinmi níyè nínú emi nípa mm. tara mm. mi darí mi nínú ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ o la nǹkan kọjá ṣùgbọ́n wọ́n fẹ́ jẹ́nìyàn láyé ẹ wò aye ayé Jósẹ́fù ẹ ohun tó là kọjá lágbára ẹ jẹ́ ẹ gbé lọ sinu bíbélì ẹ gbé lọ sí patara sọ wà wà jáde tí a bá bẹ̀rẹ̀ látàárọ̀ ká tó kan gold mo rò pé yẹ̀pẹ̀ tá a máa wà jáde níbẹ̀ á lé ní tìpà bíi mẹ́wàá tẹ́ ẹ bá wá wo yẹ̀pẹ̀ yẹn ń kọ́ o máa pọ̀ tá a bá wá wa góòdù jáde tá a wa góòdù kékeré tí òjò báyìí lọ hmm. owó góòdù yẹn ó máa ju owó yẹ̀pẹ̀ tó pọ̀ yẹn lọ nígbà tí ènìyàn bá ń jẹ ìyà ìgbà yẹn ló ń walẹ̀ hmm. ó ń wá góòdù ayé rẹ̀ níbi tó ti máa rí hmm, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ ṣe mọ́ ẹlòmíì ò fẹ́ jìyà ọ̀rọ̀ ló fẹ́ jẹ hmm. ìdí ni ìtọ́pọ̀lọpọ̀ fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. dáàdì kẹ́ tó máa lọ mo rí i pé nísìn nínú ayé tá a wà nísìn gbogbo nǹkan ti ń yí padà ó dẹ̀ ń dùn èmi ẹlòmíì pásítọ̀ ló fi ń ta yín akọ̀jókòó a ṣe fídíò ó lè máa bú pásítọ̀ ẹ̀ mo rí kan tó yẹ pé pásítọ̀ ẹ̀ ń bá a sọ lórí fóònù lọ́wọ́ ó ń ṣe ó ń rìkọ́ọ̀dù ẹ̀ ó gbé e sórí social media ara àwọn kan tó jẹ́ pé pásítọ̀ bá ti wọṣọ tuntun lénìí wọ́n á ní ìdá mẹ́wàá àwọn lọ́nà tí pásítọ̀ wọn bá wọnú private debt wọn á lówó àwọn lọ́fi ra kódà tí pásọ bá lè jẹ síkì wọn á lówó àwọn lọ́fi ra ẹ jọ kí lẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ẹ ṣe màmá bíbélì wípé ọmọ ègbé ò lè ìṣègbè lóòótọ́ bíbélì wípé ní ìkẹyìn ọjọ́ oríṣiríṣi wòlíì èké ni yóò dìde hmm. tí wọ́n mọ̀ sọ pé báyìí lolúwa nígbà tó lówó ṣe wé hmm. ṣùgbọ́n ọmọ ọlọ́run tòótọ́ tó bá ka bíbélì ó ti sọ wípé ìdájọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run kò sí lọ́wọ́ àwọn ọmọ ìjọ hmm. ẹ ṣe jẹ́ ká fi wọ́n lẹ̀ fún ọlọ́run ìdí nìyí tí bíbélì sọ pé ó ní ní orí pẹpẹ lòun ò ti bẹ̀rẹ̀ ìdájọ́ òun ọlọ́run tó sọ ó mọ tó máa ṣẹlẹ̀ hmm. ṣùgbọ́n irú àwọn ọmọ ìjọ yẹn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run náà ń sìn iṣẹ́ ìránṣẹ́ ti bàjẹ́ kọ́lọ́n kó bá wa tún ṣe ni àmín Jésù ìpín ti dàrú kọ́lọ́n kó tún tò ní àmín àmín ohun ayé ló kù tí ọ̀pọ̀lọpọ̀ ń lé kiri mírákù mírákù mírèkù ó dópin o. Hmm. ọ̀rọ̀ Ọlọ́run ni ò ní dópin. miraku adópin adópin. ọ̀rọ̀ Ọlọ́run ni ò ní dópin. kò ní dópin o. Mm. ẹni tó ń ṣe miraku náà máa kú. ń mm. bọ̀ bá kú miraku tó ń ṣe náà ó tún máa dópin. Mm. ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó máa dúró títí láéláé ni. gbọ́dọ̀ la máa dúró níjọ́ kẹyìn. à ń jọ dájọ́. láti wá jíyìn iṣẹ́ tá a ṣe. ẹ gbọ́ ni. àwòbẹ̀sẹ̀ rẹ wo àwòbẹ̀sẹ̀ rẹ wo kó tó wọlé ogun a ó bẹ̀sẹ̀ rẹ̀ wò. kò sóhun tó ṣe láyé tí ọlọ́run ò ní àkọsílẹ̀ rẹ̀. ká bá wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ńkọ́. a máa rà nọ́mbà kò sí kéèyàn má jìyà rẹ̀. ní ní ayé yìí. a sì jìyà nǹkan tó ṣe yẹn. ó máa jẹ́ a tún jẹ́ lọ́rùn pàpà. a tún dárí tọ́lọ́run bá ti dáríjì wa ńkọ́. ọlọ́run dáríjì wa náà ìdí nìyí tó fi sọ pé ọ̀dà ẹ ṣàlàyé fún mi nínú òwe ìfihàn ó ní nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ń bẹ̀ ìyẹn ni pé ẹlòmíín wà Ha wọ ọ̀run rere ṣùgbọ́n yóò máa rìn kiri lọ́run rere ni ẹlòmíín wà ó máa wọ ọ̀run rere inú tọ́lẹ̀tì ni ó gbé ẹlòmíín wà á wọ ọ̀run rere abẹ́ bíríìjì ni ó sùn ẹlòmíín wà wọ rere yàrá kan péré ló ṣiṣẹ́ fún rẹ̀ láyé ẹlòmíín wà ọwọ́ rere ní ẹlòmíín duplex ẹlòmíín estate ẹ sì gbàgbé wípé níwájú ọlọ́run kò sáàárọ̀ kò so ìdí nìyí tó ń sọ pé nulẹ̀ bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ń bẹ̀ ẹ̀jẹ̀ a máa ṣiṣẹ́ lẹ̀ fún adé ológo. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ṣé rí dáàdi èèyàn kan sọ lọ́jọ́ kan ó ní ṣé ọ̀rọ̀ tí Adébóyè Oyèdépọ̀ hmm. gbogbo àwọn ìjọ ńláńlá dárúkọ gbogbo àwọn pásítọ̀ ńláńlá Olúkọ̀yà ó ní ṣé òun eré tí gbogbo wọn lé ni òun ẹlẹ́ṣẹ̀ yẹn náà lé bákan náà ó ní olúwàjọ kọ̀ọ̀ṣẹ́ fóun lórí ọ̀fẹ́ bó ṣe kóun ṣàṣẹ ẹ̀ rà <laughs> bó ṣe kóun wọ́ kóun tiẹ̀ ra wọlé ó ní bó bá jẹ́ pé òun máa fatẹ́gùn sí i àwọn èèyàn lọ́wọ́ kó ṣàjẹ́ kí n wọlé dáadé èyí tún sọ̀rọ̀ wọ́n rùmù tọ́lọ́ bá fẹ́mi ní wọ́n rùmù ní ìjọba ọlọ́run èmi á máa yọ. bákan náà ni ẹ mọ̀ pé ní ìjọba ọ̀run wọ̀ ó ti kó gojá. bákan náà ni gbogbo wa níwájú ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ṣé èèyàn kan sì ṣe ó dáa kí èèyàn wá mansion kí èèyàn wá fúláàtì náà. ẹja ṣiṣẹ́ rẹ̀ dáadáa. ẹja ṣe ṣùgbọ́n káṣà ti wọ ọ̀run ni. ṣebí ọ̀run yàtọ̀ sọ́run àpáàdé. sẹ́rẹ́ni tó bá sọ pé káṣà ti wọ ọ̀run yẹn sà <laughs> wọ́n ní ṣiṣẹ́ débi pé wọ́n ò fi wọ̀ ṣùgbọ́n ẹni tó bá gbìyànjú tó ń tiraka wípé mo fẹ́ wọ ọ̀run tí ò bá kàn tiẹ̀ wá rí ẹ́stéètì wọ̀ ó ṣeé ṣe kọ́lọ́n fún ni duplex <laughs> torí kó ṣiṣẹ́ rẹ̀ bí ò bá wá ní duplex yóò rí flat <laughs> ẹjẹ́ àṣìṣe rí ẹjẹ́ àṣìṣe rí kọ́ bàbá tí wà bọ́ tọ́ílẹ̀tì lọ́rùn rere. ẹ wo irú bàbá Adébóyè yẹn sà. yes sà. bàbá yẹn jẹ́ ẹni tó tún wá ní ìrẹ̀lẹ̀ kó sọ wípé ayé ti mọ̀ mí òkìkí mi ti kàn hmm ẹ pe bàbá yẹn máa wò. gbogbo nǹkan tí bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ rí gbogbo nǹkan mo rí ẹyọ kan lọ́jọ́ kan bàbá yẹn máa ń ṣe program ní ebute mẹ́ta tó máa ń gbọ́ wọlé àwọn èèyàn àwọn èèyàn kan wá ti pẹ́ bàbá wa ń lọ ó dàpọ̀ àwọn èèyàn ti mọ mọ́tò ní orí street ebute mẹ́ta ní àwọn ọmọ àwọn ọmọ táwọn wí àwọn ọmọ street táwọn wí ẹ ni àwọn ọmọ yẹn bá fún sí ní wọn bá rí sílẹ̀ pariwo ẹ bàbá bá dúró hmm. bàbá bá ṣílẹ̀kùn láàrin títì bàbá bẹ̀rẹ̀ sí ní <laughs> wọn ò tọrọ owó bàbá gbogbo ọkọ̀ ṣáà gborí wa ni bàbá dẹ́ ìgbìmọ̀ sí gbé ọwọ́ lé àwọn ọmọ ìjọba wọn pé ah ṣé bàbá yìí kò tiẹ̀ wò pé tán bá ti ẹ̀ àtáàkì àwọn títì. ẹni tó ń léjọba ọ̀run bàbá tó mọ tó ń ṣe tẹ ẹ bá pè wá sí bí kẹni kó wá sí program fún bàbá ọkọ̀ọ̀kọ́ kúnlẹ̀ akọ́kọ́ yin ọlọ́run àfàwọ́ ọlọ́run sílẹ̀ wípé ọlọ́run mi ò lè dá ṣe o ìwọ ló ní iṣẹ́ rẹ wàá bá mi ṣe ọlọ́run á dẹ̀ gbàṣẹ́ ṣe àdúrà wa gbà àmín o ọlọ́run á ràn wá lọ́wọ́ àmín torí àwa ọmọ kéékèèké àwa tá àti ẹ̀ kì í ṣe ìránṣẹ́ ọlọ́run ṣe rí nǹkan tó tọ́ tẹ̀ dà sínú ayé ní ìsìn kò yé mi èèyàn wọnú pléènì ó ń travel ó jókòó ní ẹkọ́nọ́mì ìgbà tí wọ́n ní kó bọ́lẹ̀ ṣe wọn pé ibi first class ni wọ́n gbà bọ́lẹ̀ ó wá sáré jókòó ní first class ó sáré ya fọ́tò ó jù sórí Instagram ẹjọ́ sátánítàn. ayẹ̀gbẹ́ purọ́ ọ̀tàn ọ̀run rẹ̀ yẹ ọ̀tàn rẹ̀. <laughs> nítorí ibi tí ilé ayé ń lọ ní ìsìn bí ká kọjá máa tan ara wa màmá báà la ṣe rálàánú pàápàá. ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ fi wà ní ipò àìrí olùrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ìyà ń jẹ wọ́n á lọ yá aṣọ lóde wọ́n á mọ wọ̀ wá sí chọ́ọ̀chì wọ́n á yá aṣọ wọ́n á wọ̀ lọ sílé ọ̀rẹ́ wọ́n á yá aṣọ wọ́n á wọ̀ lọ sí pàtí wọ́n á yá mọ́tò wọ́n á wọ̀ lọ síbi ìnáwó ẹni tó sì fẹ́ ràn wọ́n lọ́wọ́ ń wò wípé ah, ah. ẹni tí tó tán kò sí ìrànlọ́wọ́ kan tó yẹ ká ṣe fún ọmọ ta ló wá ń ṣe rẹ̀ fúnra rẹ̀ ló tilẹ̀kùn ara ẹ̀ ó tilẹ̀kùn òbùkún mm. mm. kọ́kọ́rọ́ òbùkún ọwọ́ wa ló wà mm. bó bá ṣe máa ń lò ní tó o bá máa ń lò ilẹ̀kùn òbùkún ọlọ́run ti ṣètò rẹ̀ fẹ́ ní orí kọ̀ọ̀kan ìwọ sí i ìyẹn ni pé nǹkan tá a jẹ ká má máa pera wa bẹ́ẹ̀ kọ́lọ́run lè rún wa láàánú sí wa. ìdí ni tí bàbá Adébóyè fi ń ga. ọ̀dà dáàdì kẹ́ tó máa lọ lórí ètò àlẹ́ ìràwọ̀n tó ń wọ̀ láti ilé sọ ma wípé ah pásítọ̀ ìṣòro ìṣòro yìí gbogbo nǹkan tẹ́ ẹ sọ ni mo máa dẹ̀ ti ṣe wọ́n dẹ̀ ṣe nílò àdúrà ẹ bá mi ṣàdúrà fún un. bó o ti ń wò mí nílé tó o sì ń gbọ́ mi lórúkọ jésù olùgbàyà ọjọ́ ọjọ́ kan ni ọlọ́run sọ̀rọ̀ jábèsì dayọ kò nílé kò ládìrẹ́ẹ̀sì ayé ò mọ̀ ṣùgbọ́n ní ọjọ́ tí ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ dayọ̀ kábíyèsí ń béèrè pé níbo nílé rẹ̀ hmm. níbo ló ń gbé kíni àdírẹ́sì ọjọ́ ni ó nílé ló ní àdírẹ́sì hmm. etí tó gbọ́ mi àtojú tó ń wò mí lórúkọ jésù olùgbàlà ohun tó là kọjá láti ọjọ́ ìbí rẹ títí di àkókò yìí tí ògo ọlọ́run ògo jáde tí àwọn èèyàn ò fi dá ọmọ lórúkọ jésù rògbà láti òlọ́bọ bá rí àmì mẹ́ta ṣe ọ̀run kó sọ di ayọ̀ mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó rí o kò yí padà ohun tó gbọ́ lẹ́nu mi lónìí ayé kan kì í dí afẹ́fẹ́ lọ́wọ́ kó má rìnrìn àjò ayé rẹ̀ ayé kan kì í sì dí ọjọ́ lọ́wọ́ kó má parí iṣẹ́ rẹ̀ lórúkọ jésù látòní lọ ayé ò dí ọ lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ni ó rí o jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù dáríwá kí ẹ tó máa lọ àwọn wòlíì ti bà wòlíì jẹ́ ṣé ó sì lẹ́tọ̀ọ́ fún onígbàgbọ́ láti máa tọ̀ wòlíì lọ. òun kálukú gbọ́dọ̀ ní wòlíì ó dìgbò bá tó dọ̀dọ̀ wòlíì rẹ̀ kò sí tó ní ìdí wòlíì fún bí ó ṣe ìtọ́ni ọlọ́run ṣùgbọ́n pọ̀lọpọ̀ wòlíì ní tí ó jẹ ló ń wá kì í ṣe ní tí ọlọ́run rán. a ti rí èèyàn kan tó wá sórí ètò rí tó sọ pé nígbà tí wòlíì bá gbàdúrà fọmọ ọjọ́ tàdúrà mi kí ló dé tí wòlíì ò fi ní ṣáálí wòlíì yẹn kì í ṣe wòlíì ọlọ́run àwọn wòlíì Báálì wà torí nínú bíbélì ọlọ́run rán wòlíì sí ẹgbẹgbẹgbẹgbẹ̀rún ènìyàn ó lè jẹ́ èèyàn kan ṣoṣo ló máa rán sí wòlíì. ọlọ́run rán wòlíì sí ẹgbẹgbẹ̀rún ẹgbẹgbẹ̀rún ènìyàn ni bóyá ènìyàn kan lọ́lọ́run wá rán sí wòlíì. kò lè mọ̀ hmm. ó dijọ́ tí èèyàn kan yẹn bá tó owó rí rẹ̀ tó dayọ̀. Hmm. yẹn ní pé kì í ṣe gbogbo ènìyàn tá a rọ̀ lọ́wọ́. ẹ gbórin kan ni. Mm. ó ní wá mi rí olúwa níbi tí mo sọnù sí hmm. wá mi rí olúwa níbi tí àtà mi sí ó wá Joseph rí níbi tí àtà á sí látòkò ẹrú ó wá dòdìdí ọba ó hmm. wá wá mi rí o Jésù káyé mi kó lè gbà àtúnṣe hmm. olúwa wá wa rí lórúkọ jésù ẹni tọ́lọ́run bá wárí láyé rẹ̀ máa gbà túnṣe tọ́lọ́run ọba rí wòlíì tí ò bá dá wọn ayé rẹ̀ ò ní gbà túnṣe yọkàn mọ ṣiṣẹ́ ni ẹmọ iye wòlíì tó láṣẹ inú tó dẹ̀ ń ṣiṣẹ́ gidi ṣùgbọ́n ayé rẹ̀ ò nítumọ̀. àwọn ọmọ wòlíì míì gan pàápàá ojú ọmọ àtìyàn láti sọ pé ọmọ Ọlọ́run rèé. bẹ́ẹ̀ni àdúrà wa gbà Ọlọ́run aṣàánú fún adáàdì mo dúpẹ́ torí pé mo pè yín tẹ́ ẹ tún jẹ́ wa mo gbàdúrà lórúkọ Jésù ipá ò ní pin yín lórúkọ Jésù tó o jẹ́ kí n tún dánu dúró díẹ̀ gbogbo ẹni bá fẹ́ bá dáàdì orí Facebook ọ̀rọ̀ wòlíì nu wọn <laughs> orí Facebook àtòrí social media ẹ ti bá ti rí mi ẹ máa rí wọn ẹ jẹ́ dánu dúró díẹ̀ náà ká sọ̀rọ̀ sókè lọ́run ká fi ijó orin àti ìyìn ọ̀gá ògo tí wọ́n bá padà wọlé máa bọ́ sí ìpele tí ó kàn yẹn ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin ẹ̀mí ẹ má ì tí ì dìde o Ògo Ìgbàlà tẹ̀síwájú.